ò bá sọ́ra twenty four seven. Hmm. ìgbádùn ramúramù pẹ̀lú gbogbo amúlùdùn. ògo gbogbo ọmọ káàárọ̀ oòjíire. unlimited entertainment. <laughs> Yorùbá celebrities Yorùbá celebrities Yorùbá celebrities tito pento olúbùnmi gbazum original land cruiser. wo ọmọ tó ṣẹlẹ̀ ẹ̀fọ́ mi ni ẹ tó bá rí kẹ́kọ̀ọ́ jẹ́ kí n lọ. ẹ̀yin èèyàn àlọ́ ti tẹ́lẹ̀ tẹ́ta aláìní. aláìní ó lò bá bẹ̀rẹ̀ níbẹ̀ tí ó wà. Yorùbá celebrities. àwọn tó mọ̀ ní tipẹ́tẹ́ jágbé tipẹ́tipẹ́ náà ti máa ń gbádùn àwa ni o má jí sòrò ọmọ sábà mi lò. ẹ ẹ ayé wo ọlọ́mọ làwa. lọ́mọlẹ̀ ẹ̀ṣẹ̀ wọ́n lọ́mọlẹ̀ mi. béèyàn mú ọlọ́run ó mú béèyàn ẹ ẹ tó lè tó ilé àlèdè ẹ̀fọ́ ọkàn rẹ̀ lójú rẹ̀ tọkọ bá ti jẹ́ mbẹ́. béèyàn mú ọlọ́run ó mú. ẹ máa gbádùn Gbẹ́ngà Adéwùsì ẹ sì gbádùn wọn wọ́n rí mi ẹgbọ́ ẹ̀wọ́n rí mi wọ́n rí làmì wọ́n àti ìgbésẹ̀ àríwá ẹ̀rí lógo ẹ̀rí lógo. Eh, inú mi dùn púpọ̀. mo sì àwọn mo ti ń wo mi mùsùlùmí náà mo dàbá àwọn náà fẹ́ bẹ́ẹ̀ eh. wọ́n fẹ́ bẹ́ẹ̀ ojú rẹ̀ ni n wò pa. arẹwà <laughs> àwọn fẹ́ bẹ́ẹ̀. ìṣòwò ṣe wò mí ẹ̀ mo lè láìkí ẹ̀ tẹ́ o ìwọ láìwòsàn wa kabọbọ ẹ lọ kabọbọ ẹ ṣo eh. èmi yẹn yìí ọmọ ìṣòro èmi yẹn ìyàwó sọ̀rọ̀ màá yẹ lẹ. <laughs> ọ̀rẹ́ mi ni èmi ọmí ọ̀tọ̀ náà rèé àrà ọ̀tọ̀ lèyí àrà kégékégé ara kọ́gẹ̀kọ́gẹ̀ pẹ̀lú gbogbo Yorùbá celebrities ọ̀ràndà láyé ń gbọ́ wá ọ̀ràndà láyé ń wò wá tó ń kó wa jẹ rush rush <laughs> wọ́n ń kó wa jẹ gidi gangan ni wọ́n ń gbọ́ àmú púpọ̀ púpọ̀ worldwide ha mo ní kàkà àwa tara ṣàṣà àwa pọ̀ ṣẹ̀ṣẹ̀ àwa rìfáyà ẹ bó ṣe wà nìyẹn <laughs> àní kàkà kí wọn náà kó rìtáyà ṣé ní kó máa rìfáyà continuously <laughs> ọ̀ràndà láyé ń gbọ́ wa ọ̀ràndà láyé ń kó wa jẹ rush rush tọ́mọ aráyé bá ń sọ wípé it's over it's over tọ́mọ aráyé bá ṣe bó ti tán ó ti tán ó ti tán tí wọ́n lérò wípé wọ́n ti take over tí àwọn amọ̀niṣe ni ẹ̀dá amòòkùnṣèkà tó rò pé ó ti tán wonderful god awesome god adẹ́gbọ̀nà ara take over lẹ́sẹ̀kẹsẹ̀ hmm. bẹ́lẹ́dùmarè bá ti wá take over tán àwọn ọ̀tá ìdílé ìyá ọ̀tá ìdílé bàbá àwọn afojúfẹ́ ni mọ́fọkànfẹ́ ni ọ̀rẹ́ wọn a máa wá sá kíjo kíjo kíjo àwọn náà máa wá take over wọn a máa wá bí tó máa forí pamọ́ sí <laughs> ọba oríṣẹ́ dàbí àrà kádúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba. Amen ọpẹ́ ni fún baba god ọpẹ́ ni fún Ọlọ́run <laughs> tí ó tó pẹ́ nílé ńkọ́ sójà sọpẹ́ mo ló já sọpẹ́ bí o lọ́dọ̀ yìí ńkọ́ mo nígbàgbọ́ wípé ó já sọpẹ́ ó já sọpẹ́ ọpẹ́ ni tiwa ẹnu ọpẹ́ wa ò ní kan láṣẹ ìdùmarè lónìí lórí ètò yìí àyànfẹ́ yín ọmọ yín Bísí Ìbídàpọ̀ Bísí Ìbídàpọ̀ òbe ṣé òbe ni àbí òbí. òbe òbe hmm. eh, ẹnu oníkan láti ń gbọ́ pọ̀hún Bísí á sọ gbogbo orúkọ tí wọ́n sọ èyí tí bàbá sọ èyí tí ìyá sọ tó bá mo rí kìdí ẹ̀ ráńpẹ́ á kíra rẹ̀ ẹ jẹ́ ń fàyín lé e lọ́wọ́ náà <laughs> ẹ̀yin olólùfẹ́ mi nílé orúkọ náà kúkú yí padà látìgbà tí mo ti ń jẹ èmi ni ọmọ yín Adébísí Ìbídàpọ̀ Òbe. Àtinúkẹ́ Kudirat. Ha! Adébísí Àtinúkẹ́ Alájà Kudiratu. Rárá o, mi ò kí ń ṣàlájà o. Èmi ò kí ń ṣe alájà o. Àmọ́ mo náwọn alájà aláàjì láyànfẹ́ tí wọ́n fẹ́ràn wa lọ́tún lọ́sìn. Ó dáa ó dáa tó bá jẹ́ pé Bísí Ìbídàpọ̀ Òbe kì í ṣe àlàájà bó o wá ní ti eyín góòlù yìí ṣe jẹ́. ẹ ṣe eyín góòlù tẹnu mi kò ń ṣe ti àlàájà o <laughs> eyín mẹ́ka kọ́ ni eléyìí o eyín tìgbà ló dé ni pàtó mo lọ sí eh. South Africa òun ni mo ṣe. tó ẹ jẹ́ kó yé wa o gbogbo arẹwà tí a bá ti rí. Ri eyín góòlù ní ẹnu wọn kọ́ ni àlàájá o eyín góòlù oge ìgbàlódé wọ́n ti ń fẹyín góòlù ṣe ẹ̀ṣọ́ ìgbàlódé hmm. Bísí Ìbídàpọ̀ Òbè ní entertainment industry yìí lágbára lọ́wọ́ Ọlọ́run ní àwùjọ òṣèré láàrin àwọn òṣèré olórúkọ olókìkí yìí àní fẹ́ ṣàwátì àjọ máa bọ́bù wọ infinity ni pẹ̀lú àṣẹ Èdùmàrè mo ní dídán báyìí dídán báyìí òun náà ni ayan máa ń dọ́kú <laughs> lágbára lọ́wọ́ ọlọ́run àwọ̀ tí tòótọ́ gbogbo wa mú wá sílé ayé ni tòótọ́ máa mú lọ sọ́run pẹ̀lú àṣẹ ìdùmarè Bísí Ìbídàpọ̀ òbé òbé òbé òbé kí ni bó ni òbé òbé bó ló ṣe jẹ́ bó ló ṣe rìn ṣé ẹ tọmọ kọ̀mándà Ebenezer òbé ni. rárá o àtọmọ dádì wa Ebenezer Obey o ṣẹ́rí títí wa wá láti Iléṣà ó dẹ̀ yàtọ̀ síra wọn ṣẹ́rí ti dádì Ebenezer Obey tí wọ́n jẹ́ O-B-E-Y títí wa ó jẹ́ O-B-E ṣẹ́rí pé ìyàtọ̀ wà ń bẹ̀. Hmm, hmm, ìyàtọ̀ wà ń bẹ̀ ìyàtọ̀ wà ń bẹ̀ mo mọ̀ wípé gbogbo ẹ̀yin àyànfẹ́ wa nílé oríṣiríṣi ìbéèrè ló máa wà lọ́kàn yín láti béèrè lọ́wọ́ Bísí Ìbídàpọ̀ Òbe ní àkọ́kọ́ náà gbogbo ìbéèrè yẹn kọ́ la máa lè béèrè tán lórí ètò yìí torí a sì máa tẹ̀lé Bísí délé pẹ̀lú ògo ọlọ́run àbá ọmọ jayéjayé ọmọ lògbàlògbà ọmọ jẹ̀gbádùn jẹ̀gbádùn bóyá lọ́pọ̀lọpọ̀ tí ẹ mọ̀ wípé bí ẹ ti ṣe ń rí Bísí Ìbídàpọ̀ Òbe yìí òun náà gba ọlọ́run gbọ́ gidigidi gidi ọmọ ẹ̀mí gidi ni. Gidi, gidi, gidi, nínú abala yẹn àyè ọ̀tọ̀ ni a máa fi ṣe lónìí ní ṣókí náà kí n tó ká tó máa lọ ọmọ ìlú ibo ni òbé tó jẹ́ bàbá bísí ìbídàpọ̀ òbé ọmọ ìlú ibo ni màmá dárúkọ bàbá lẹ́kùnrẹ́rẹ́ kó o sì bá mi kì wọ́n. ẹ mo dúpẹ́ lọ́wọ́ bàbá tó bí mi ní ọmọ orúkọ bàbá mi ni ọ̀tá ìbáyọ̀mí olúwa ni ò jẹ́ wọ́n jẹ́ ọmọ bíbí iléṣà ẹ ṣé ẹ kú tọ́jú mi iṣu ọmọ ń kọ́ àjìnà fún yẹn lágbára ọlọ́run gbogbo àtẹ́yọ̀ máa lò láyé ẹ ní fọwọ́ ara yín báyìí ní fi gbọ́ ọmọ kankan sí nínú gbogbo wa o ẹ wá dàgbà dàgbà dàgbà dàgbà ẹ jẹ wọn mọ́ lágbára ọlọ́run. bàbá mi ọmọ ọ̀tá àbáyọ̀ mi ọmọ ìjẹ̀ṣà mọ́dù àpọ̀nàdà ìdílé bàbá ló ń lọ yẹn mò ń gbádùn ẹ mò ń gbádùn ẹ. ọmọ òjèṣà apanada. bàbá wa tó kẹpẹ́ fún wa o bàbá wa bá mi ọ̀tá àbáyọ̀mí ìjẹ̀ṣà àmọ́dù apọ̀nàdà ẹlẹ́ni àti ẹ̀ka ọmọ ẹlẹ́ni ẹwẹlẹ wọ́n ti ẹ̀ ní kò sóhun tí wọ́n ń fi ọ̀gẹ̀dẹ̀ ṣe lálẹ́ ìjẹ̀ṣà nígbà yẹn lọ́hùn. wẹ́ẹ́ hm? mm, ah. ah, listen àwọn gan ti ń jẹ báyìí everybody ló ń jẹ báyìí. everybody ló ń jọ̀gẹ̀dẹ̀ o. yes o. Ah, àwọn ọ̀fọ̀gẹ̀dẹ̀ sílẹ̀ fún ẹyẹ láti jẹ mọ́ báyìí o níjẹ̀ṣà. àti lajú. ojú ti là. ojú ti là adúpẹ́ <laughs> adúpẹ́ ọ̀gẹ̀dẹ̀ ti jó ń jẹ tí gbogbo wa ń jẹ tọkùnrin tóbìnrin tọmọdé àti àgbà ìjẹ̀ṣà ló ń fọ̀gẹ̀dẹ̀ dín dòdò tí wọ́n ń fi dòdò jẹrẹ sí adúpẹ́ adúpẹ́ fọlọ́run kíyàwó kó má bàa wá bínú nílé èèyàn ò ní nídìílé bàbá kó má ní ti ìyá apá abo ni kí lorúkọ màmá apá abo ni títí wọn. orúkọ màmá mi ni kíkẹ́ lọ́mọ àbẹ̀gbé kíkẹ́ lọ́mọ àṣàbílẹ̀ o kéètì kẹ́. pété bá ti ní kéètì ó sàn. ó sàn gédégédé. ó sàn o láwọn oyè iyebísí kéètì kẹ́ ǹlẹ́ ẹ̀kímògó ẹ̀kímògó ẹ̀kímògó òǹdúrẹ́gin. Yorùbá celebrities Yorùbá celebrities Yorùbá celebrities. <laughs> lóye ah laughter capsule laughter capsule fẹ̀yìn ẹ̀ olówó ẹ̀rẹ́rìn-ín mẹ̀kúnnù ẹ̀rẹ́rìn-ín ọmọdé tàgbà ẹ̀rẹ́rìn-ín ogun ẹ̀rín nìyẹn tí ọba láti kódé àti sanyẹ̀rì fún gbogbo wa laughter capsule no shaking kò séwu kò sí gìrìgìrì àparò all-rounder láyé ń gbọ́ wa láyé ń wò wá pẹ̀lú àyànfẹ́ yín Mayor Báyọ̀wá Gbénga Déùsì. ó ń bá mi sọ̀rọ̀ ó ń bá ọ sọ̀rọ̀ ohun gbogbo rí kedere fún ìwògbé ọkàn fún ìwọ oníwọ̀gbẹ́ o. bàbá mi bàbá mi ọ̀rọ̀ ọ̀run ìwọ ìmọ̀lẹ̀ ayé ìwọ ìwòbe ayé bàbá mi bàbá mi bàbá ọ̀run àmì lọ́wọ́ kìrì ọ̀ nínú ọmọ mi láyé sọ̀rọ̀ kan ó láyé ti bàjẹ́ o. ẹni o. ó ní wògbè ríran kan ó ní nǹkan wà. bá mi. bọ́lá kalẹ̀ ti dé àjíkẹ́ ǹlẹ́ ọmọ adílàlá ọ̀ṣọ́ ọmọ adífojoojúmọ́ dára bí egbin ọmọ abúlé sówó kí ni kí n lòbí yẹn. mo ti dé. àmọ́ ti dé tipẹ́ bàbá mi àtìgbà tí mo ti dé ni mo ti ń pè yìí kí ló ṣe aago ìbánisọ̀rọ̀ yìí àti wípé ń bo lẹ jí lọ lóòrọ̀ kùtù yìí. kó lè dáa fún wa náà mo ṣe lọ fún ọjọ́ ọ̀la wa mo lọ fún nígbà tí mo sì délé awúrẹ́là mo pa aago mi n ò rántí tàn mọ́ títí tá a fi parí ní tàn ṣe. ó dà bá mi a jẹ́ pé bí ti rí ni obì yàn mo wá yàn fún yín o mo dẹ̀ yọ fún ara mi náà mm-hmm. a kú oríire o ọ̀rọ̀ wa ti dayọ̀ lódindi oríire náà ń kọ́ àwa bá a kalẹ̀. oríire irú ayọ̀ náà láà máa gbọ́ lọ́ọ̀dẹ̀ àwọn olódodo tó irú ayọ̀ la wá gbọ́ o. bàbá mi ọ̀hún òyìnbó faransé kan wọ́n ti fún mi ní iṣẹ́ àgbàṣe tó ń lọ sí mílíọ̀nù dọ́là. bẹ́ẹ̀ owó dọ́là owó gọbọi àmọ̀dúpẹ́ o àdúpẹ́ o. bàbá mi ìyẹn nìkan kọ́ o wọ́n ní ti bá ṣe oṣù kan ní nàìjíríà wa ń bíbá ẹ̀ a máa ṣe oṣù méjì nílùú òyìnbó. Ah, elédùà afọtàmọdé ọmọdúpẹ́ o gbẹmí náà ti ń ṣe nǹkan èèyàn tí mò ń ṣe láṣẹ pé oṣù gbẹmí náà ṣe tèmi láti pé wẹ́rẹ́ ọmọdúpẹ́ o ọmọdúpẹ́ o. ah àdúrà má gbà o àdúrà má gbà o tiwa tọpẹ́ ọmọ jọpẹ́ lọ o tiwa tọpẹ́ ọmọ jọpẹ́ lọ àdúpẹ́ àdúpẹ́. bá mi ah ẹ ṣé mo dúpẹ́ àdúrà yín gbà lórí mi hmm. ojú òní tì í abiamọ tó fi ń ṣàdúrà fàbiamọ ní ẹ ṣé bàbá mi hmm. ṣe rí bàbá mi mo ti wá ṣèlérí mo ti pinnu ní iwájú pẹpẹ ìjọ ọlọ́run tí mo ti gbóhùn àdúrà sókè hmm. wípé ìdá kan nínú ilẹ̀ tẹ fún mi máa fi ta ìjọ ọlọ́run ní ọrẹ. Ah, o ṣeun ní ìlòdì sí ìpinnu rẹ ọ dáa ṣùgbọ́n má gbàgbé o pé inú ìṣẹ̀ṣe ìṣẹ̀dálẹ̀ la bí ọ sí ibẹ̀ ló sì dàgbà sí jojúmọ́ la sì ń ṣàdúrà fún ọ wípé kí ìṣẹ̀lẹ̀ ayọ̀ rẹ kó bá ọ dalẹ̀ ìṣẹ̀lẹ̀ ayọ̀ rẹ ó bá mi lójijì àti gbọ́nú àsọtẹ́lẹ̀ lọ́dọ̀ àwúrẹ́là eré ayọ̀ náà sì bá ọ kalẹ̀ eré ayọ̀ náà bá wa kalẹ̀ ẹ bá wa kalẹ̀ ṣeun. ẹ ṣe ah. bàbá mi ẹ hmm. pẹ́ fún mi o oúnjẹ ọmọ lágbára ọlọ́run kò ní jó yín lẹ́nu. ṣeun kárí ó dàgbà ó dàgbà. àwọn yorùbá celebrities lóríṣiríṣi rẹ́rìn ayọ̀ dansia kò jẹ́ kí inú ẹ̀ dùn kó gbégbá ọpẹ́ sọlọ́run ọba ọ̀rọ̀ mi tọ́pẹ́ o ọ̀rọ̀ tiẹ̀ náà tọ́pẹ́ ládùn ládùn ní títí oyin ládùn ọsàn ẹ ṣáàmù lógo ọ̀dádá pace setter wa nìyẹn labalábá alára wa ti gbàràdá àrà kì í tán lágbolé alárànbarà queen busola òkè ẹlẹ́yẹlé ọmọ bàbá sọ̀rọ̀ mátàsé yín rèé bẹ́ẹ̀ bá pè mí ní alábàárìn rẹ́gí ló ṣe torí mo ṣe kò ń gẹ́ pàdé alábàárìn mi adùnni olúwa ló ń wí kó yẹ ni ọlọ́run ní mú ni ṣàṣeyọrí àṣeyọrí mi kì í ṣe látọwọ́ ènìyàn látọ̀dọ̀ ọlọ́run ni ọba bíi ọlọ́run kò sí láti gúúsù títí dé àríwá ọlọ́run nìkan la tóbi jù jákèjádò láti ìlà oòrùn títí tó fi dé ìwọ̀ oòrùn ọlọ́run nìkan làṣírí ayọ̀ mi God is the source of my joy ọkọ pàtàkì lọ́wọ́ ẹ̀yin àyànfẹ́ mi ẹ̀yin olólùfẹ́ lẹ́yẹlé torí láìsí ẹ̀yin kò sí èmi mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín fún àtìlẹ́yìn yín àti bí ẹ ṣe ń ra àwo tí mò ń gbé jáde ọpọ́ pàtàkì náà lọ́wọ́ olóòtú ètò yìí mèyọ́ báyọ̀wá gbẹ̀ngà adéwùsè bàbá ẹlẹ́ẹ̀lẹ́ ẹ ṣé mo dúpẹ́ lẹ́yìn ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ yín mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yàn lólùfẹ́ ẹlẹ́yẹlé. má fàyín lé bísí ìbídàpọ̀ òbe lọ́wọ́ gbogbo àwọn ìbéèrè tó kù tí ẹ fẹ́ béèrè eh, ẹyọ kan nínú ẹ ni mo máa béèrè lórí ètò títí tèyí nínú abala kejì ní ìgbà tí a bá tẹ̀lé bísí lọ sí ilé ní Màgódò lọ́hùn-ún a máa fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ pẹ̀lú Bísí Bísí mo ní láti sọ fún wọn lórí ètò yìí bákan náà dẹ̀ ni gbogbo àwọn ọ̀rẹ́ àwọn èèyàn tó ń send messages sí wa ní orí Facebook ní orí Twitter inú gbogbo ọ̀pọ̀lọpọ̀ ló ń dùn gbogbo aráyé kọ́ ló lè fẹ́ nìtán ṣùgbọ́n inú ọ̀pọ̀lọpọ̀ ló dùn sí wípé o ṣe ọmọlúàbí o ṣe ọmọ gidi o ṣe ọmọ pàtàkì tó bá jẹ́ wípé ẹ̀dá míì náà ní ìgbà tí ariwo ń lọ lọ́tún tí ariwo ń lọ lọ́sì nígbà tí o wà ní inú oyún ọ̀pọ̀lọpọ̀ tí ò bá lọ́kàn ó lè lọ fi ìrònú ṣẹ́ oyún yẹn dànù tó sì máa wá jẹ́ wípé kò ní lọ́mọ mìíràn nílé ayé mọ́ inú mi dùn gidigidi gidigidi fún ọmọ rere eh, tí ọlọ́run tí ó ṣe ọ́ báwo ni ayọ̀ rẹ ṣe kún tó láti rù láyọ̀ láti sọ̀ kalẹ̀ láyọ̀. ẹ ṣé mo dúpẹ́ ṣe rí inú mi dùn ṣe rí èmi gangan lọ́lọ́pẹ́ torí mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run wọ́n sọ pé ẹni tó bá ti ní ọlọ́run kò kí ń jogún òfò ṣe rí nígbà yẹn tí ariwo yẹn pọ̀ lọ́tún lọ́sì bí mo rò bẹ́ẹ̀ ni pé kò sí pé ó ti ó ti tán fọlọ́ta mi àmọ́ mo dúpẹ́ pé ọlọ́run wà pẹ̀lú mi because tí bá débè báyìí wọ́n sọ pé wọ́n rí kú sọ́lọ́ta mi tí bá dọ̀hùn wọ́n náà rí kú sọ́lọ́ta mi àmọ́ èyí tó ń para mi tó jẹ́ òótọ́ ah kó jẹ́ kó jẹ́ pé àyà mi já àmọ́ mo dúró mo di Jésù Kristi mú torí òun nìkan lọ́ba tó lè ṣe mo dẹ̀ sọ fọ́lọ́run pé níwọ̀n ìgbà tí kò ṣe pé bóyá mo jèrè àti egbò kí tó di pé mo lóyún àbí pé mo wá mi ò wá ìwọ ló fún mi nínú àánú ìwọ Ọlọ́run ló fi ta mí lọ́rẹ pé kí nǹkan má ṣe mí Ọlọ́run dẹ̀ dúró tì mí láì ṣe pé bóyá mo lọ sígbà mo lọ sáwo mo dẹ̀ rú láyàtàláfíà mo dẹ̀ sọ láyàtàláfíà mo dúpẹ́ fọ́lọ́run pé ó kọjá àfẹnusọ kọjá àfẹnuròyìn bọ́n mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́pàá lòun fún mi sílẹ̀. mo ní ìmọ̀ràn pàtàkì fún ìwọ ọkùnrin yẹn tó ń bá obìnrin yẹn sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ pé o fẹ́ fẹ́ o jẹ̀mọ̀ lọ́kàn ẹ o pé irọ́ ló ń pa hmm. ẹ ti jọ wà pọ̀ gẹ́gẹ́ bí olólùfẹ́ àfẹ́sọ́nà má deceive ọmọbìnrin yẹn hmm. má tàn án jẹ rárá o máa rántí wípé ẹ̀tàn lérè o ẹ máa rántí wípé ọlọ́run ó máa san ẹ̀san fún ẹlẹ́tọ̀ o definitely. ìwọ bọ̀bọ̀ if you wouldn't make her a wife then don't make her a mother please. ìwọ bọ̀bọ̀ if you wouldn't make her a wife then don't make her a mother please. ah please men. ah tí ò bá ṣe tán láti fẹ́ ọmọbìnrin yẹn gẹ́gẹ́ bí ìyàwó má ṣe sọ di ọlọ́mọ tí ò bá ṣe tán láti fẹ́ ọmọbìnrin yẹn gẹ́gẹ́ bí ìyàwó má sọ di single mother tí ò bá ṣe tán láti fẹ́ ọmọbìnrin yẹn gẹ́gẹ́ bí ìyàwó má ṣe sọ di ìyá ọlọ́mọ ẹ̀. ẹ̀yin tèmi àríyá rẹpẹtẹ ara kégékégé àríyá rẹpẹtẹ. Hmm ṣé àkọ́bí ọmọ adébísí nìyí ni àbí o ti bímọ tẹ́lẹ̀tẹ́lẹ̀. rárá o àkọ́bí ọmọ mi ni olúwa jọ mí lójú. Hey, olúwa jọ mí lójú olúwa jọ mí lójú ṣé o lè bá mi dáhùn orúkọ tí ẹ sọ sí i tí ìyá sọ tí bàbá sọ <laughs> àti túmọ̀ àwọn orúkọ yìí. orúkọ ẹ tiẹ̀ pọ̀ hmm. ẹ mọ̀ àkọ́kọ́ destiny. Hmm ẹlẹ́ẹ̀kejì olúwa jọ mí lójú ní gbogbo ọ̀nà hmm. ẹlẹ́ẹ̀kẹta òkìkí ọlá hmm. ìkẹrin ọ̀tá ìbáyọ̀mí olúwa ni ó hmm. Deborah Precious Àìnà. ti Yorùbá bọ̀ wọ́n ní ilé ni à ń wò ká tó sọmọ lórúkọ gbogbo orúkọ gbogbo Yorùbá ló máa ń lámì ló máa ń ní àpẹẹrẹ èwo ni adébísí sọ ọmọ ẹ̀ gangan nínú ẹ̀ kí nìdí tí o fi sọ ọ́ ní orúkọ yẹn èwo ni bàbá ẹ̀ sọ nínú àwọn orúkọ yìí kí nìdí tó fi sọ kí nìdí tí a fi sọ léyìí tí wọ́n sọ. orúkọ tèmi fúnra mi sọ ọmọ mi ni destiny tẹ́ bá wo ìtàn gbèsè ayé mi ẹ rí i pé destiny ló yẹ kí n sọ lóòótọ́ torí pé kí ni adùn mi ni ìdùnnú mi ni ọjọ́ ọ̀la mi ni tí bá ṣe ń rí báyìí inú mi máa ń dùn ni kò síbi tí mo lè wà gan ìnira ti ń bá mi pé mo fẹ́ máa lọ lé fẹ́ máa lọ lé fẹ́ lọ bọ́mọ mi ìdùnnú mi nìyẹn so ìdí tí mo fi sọ ní destiny nìyẹn. bàbá mi tó bí mi gangan òun ló sọ destiny òun ló sọ ní ọ̀tá ìbáyọ̀mí torí pé kí ni ọ̀wọ́n náà ń jẹ́ àbáyọ̀mí ọ̀tá ìbáyọ̀ ọ̀wọ́n náà àmọ́ kí ni ọlọ́run ni ò jẹ́ lọ́ ṣe fún ní orúkọ yẹn pé ọ̀tá ìbá yóò wá o olúwa ni ó jẹ orúkọ tí ìyá tó bí mi tọ́ fún òun ni precious precious nǹkan tó ṣe pàtàkì jùlọ ohun tó wuyì jùlọ tí òun nífẹ̀ẹ́ sí púpọ̀ nǹkan ẹlẹgẹ́ ṣé ẹ mọ̀ ohun ẹ̀kọ́ máa sọ pé ẹ tí wọ́n bá gbé ẹyin gẹ̀gẹ̀gẹ̀ tẹ́yìn bá fọ́ yàn pé ẹlẹgẹ́ nìbọ̀ tẹ́yìn bá fọ́ èèyàn sì lè rà mí àmọ́ ọmọ tuntun ṣẹ̀gbọ́n tó ọmọ tuntun bá jábọ́ lọ́wọ́ yẹn mọ̀kàn tó lè máa go through ẹ̀yin lójú gbogbo wa ni nídìílé bàbá nídìílé ìyá láàrin ọ̀rẹ́ gan ọ̀pọ̀ máa ń gbé destiny máa ń gbé pressure máa tó gbé oh, in fact everybody máa ń dùgbé ni so nǹkan tó ṣe ẹ wo mi tí ẹ lè sọ ọkọ tí mo lè fi wé for now because for títí ayérayé pàápàá gan ni so inú mi dùn gan i'm so happy. ọ̀rẹ́ mi Yétúndé Ọlọ́pàdé òun kankan ló wá sọ ní olúwa jọ mí lójú pàápàá láti ìgbà tí mo ti wà nínú inú wa sọ pé ah, Olúwa jọ mí lójú Olúwa jọ lójú so ọ̀rẹ́ mi náà Rónkẹ́ Àjànàkú òun ló fún ní òkìkí pé kò sí ẹni dì ókú ti mórúkọ wa látòde ọ̀run ọ̀hún ọ̀bọ̀ òun tòun òkìkí òkìkí lòun máa pè so ó wà nínú orúkọ ẹ̀ náà so mo dúpẹ́ ọ̀dọ̀ Ọlọ́run kí ni mo fẹ́ kọ́ lọ́n ṣe fún mi lọ́tún lọ́sìn òwe yẹn ti ń kẹ́ mi Olúwa ó ṣeun ọpẹ́ ńlá ni fún ọlọ́run gẹ́gẹ́ bí ṣe wa a máa ń fi fe lufe ife tèmi ife àrà ọ̀tọ̀ tún wá ni <laughs> òyìnbó á ní kan toast àwa tó wá ń toast lórí ayọ̀ ọmọ titun Bísí Ìbídàpọ̀ Òbé màmá Destiny màmá Òkìkí Adébísí màmá Destiny ló ń tú yẹgbẹ yẹgbẹ yẹgbẹ yẹgbẹ màmá Destiny. Um, hmm, ayọ̀wá kún lónìí nítorí pé à ń bá Adébísí yayọ̀ ọmọ tuntun jòjòló ìyá Destiny. Hmm. ìyá ọ̀tá àbáyọ̀mí màmá destiny ẹmú kínní ẹmú lẹ́ẹ̀kan sí. Hmm. bísí ìbídàpọ̀ orin ayọ̀ tá a bá tún kọ́lé ni ni bàbá ti fọ̀rọ̀ mi ṣe àánú bàbá ti fọ̀rọ̀ mi ṣe àánú bàbá ti fọ̀rọ̀ mi ṣe àánú o bàbá ti fọ̀rọ̀ mi ṣèyanu olúwa fọ̀rọ̀ wa jọ̀ká lójú. ẹ ṣe ẹ̀gbọ́n mi ó ní orin kan náà tèmi náà compose fọmọ mi nígbà tí mo bí orin náà tẹ̀ ṣe wá gan kò tiẹ̀ yé mi bọ̀ mo ṣáà máa ń kọ́ fún up to today mo máa ń kọrin yẹn pé olúwa jọ mí lójú o olúwa dára sí mi olúwa ti pa mí lẹ́rìn ayọ̀ jésù ti pọ̀tá lẹ́nu mọ́ mo ní olúwa jọ mí lójú o olúwa dára sí mi olúwa pa mí lẹ́rìn ayọ̀ jésù ti pọ̀tá lẹ́nu mọ́. olúwa jọ mí lójú o. yes o. olúwa dára sí mi jésù ti gbára lẹ́rìn ẹ̀yọ́ jésù ti pọ̀tá lẹ́nu mọ́ olúwa jọ mí lójú o olúwa dára sí mi jésù ti pa wá lẹ́rìn ẹ̀yọ́ ó ti pọ̀tá lẹ́nu mọ́ olúwa ti pọ̀tá lẹ́nu mọ́ olúwa ti pọ̀tá lẹ́nu mọ́ olúwa ti pọ̀tá lẹ́nu mọ́ olúwa pọ̀tá lẹ́nu mọ́ olúwa pọ̀tá lẹ́nu mọ́ olúwa pọ̀tá lẹ́nu mọ́ olúwa pọ̀tá lẹ́nu mọ́ olúwa pọ̀tá lẹ́nu mọ́ olúwa pọ̀tá lẹ́nu mọ́ olúwa jọ mí lójú o olúwa dára sí wa jésù ti pa wá lẹ́rìn ayọ̀ olúwa ti pọ̀tá lẹ́nu mọ́. orin ni orin ni orin ló kọ. yorùbá celebrities yorùbá celebrities yorùbá celebrities. bàbá tunu ọ̀rọ̀ àǹdànà ń bọ̀ yìí. bàbá tùnú ọ̀rọ̀ àǹdànà ń bọ̀ yìí. bàbá tùnú ọ̀rọ̀ àǹdànà ń yìí o. bàbá tùnú ọ̀rọ̀ àǹdànà ń yìí gbogbo àgbáyé wọ́n ń gbọ́ bàbá sùnú ọ̀la ń dáná bọ́ yìí. bàbá sùnú ọ̀la ń dáná bọ́ yìí. Ah, bàbá o. bàbá sùnú.